الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى وتهب لي الدرجات العليا يا ربي يا في يا ده؟ يا رب الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه والتابعين له إحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكرا وقاب سلطة الحياة سعيدة إتنيري آه، إتتنويني كان ليس SBS 96.9 yẹ́sẹ̀ tí ọlọ́jẹ́ mélòó lọ níbi látago méjìlá sí méjìlá bọ̀ pẹ̀lú mi nílé agodo ṣèkò abdulrafi aminullah ìbá sálámù ti amarali. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. sálámù àwọn ṣèkò wa náà ni a ti gbọ́ yẹn. pẹ̀lú ìyọ̀dọ́rọ̀mọ̀ bá ọ̀rọ̀ nípa kìyàmù ramadan aw ọ̀rọ̀ átámù náfílà òru rọmọbọ́ọ̀nà òun náà ni gíní òun náà ní à ń sọ lọ́wọ́ àáfẹ́ ní ogún bìkan lẹ́nu pẹ̀lú ìyọ̀dọ́ lọ. ṣéèkì wa àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ tí a tún bá wa yẹ̀ alhamdulillah ẹ ti mẹ́nu lé ọ̀rọ̀ kíkakẹ́ ìmọ̀ọ́mù díẹ̀ ṣùgbọ́n ẹ̀ tí ẹ̀ tí fẹ́ lójú yóò dìtì kẹ́ bá fẹ́ lójú díẹ̀ pa kíkakẹ́ ìmọ̀ọ́mù lẹ́yìn náà ni pé ṣé ìmọ̀ọ́mù tó lè gbé kùránì lọ́wọ́ tí ọba kùránì àbí ìmáàmù wa kùránì ṣùgbọ́n ẹ̀rọ ń ba láti máa ka sí sé bóyá wá ní kẹ́nìkan náà àjọmọ́ ìyẹn méjì ẹ̀yẹn gbé kùránì lọ́wọ́ tó wọ́n bá ti ń ṣàṣìṣe kẹ́ ẹ máa tún mo fẹ́ máa fọ́lò ni wọ́n wo kùránì kí n gbé kùránì lọ́wọ́ lẹ́yìn náà ni pé kí ni ìdájọ́ káwọn obìnrin náà wá sí fún jẹ́ tó ní mọ́jẹ̀mú àbí òní mọ́jẹ̀mú bó bá kàn sí wọn náà ní kó kálukú máa lọ ẹni tí ó sọ tí ó kún mọ́jú tí ó máa tí ó tí ó ti mọ́jú àbí ẹni máa ń pè é tí ó mìíkọ̀ èyí tí ó tọ́jú tọ́bú tọ́tì tí ó tún já nǹkan sára àbí gbogbo ẹ̀ tí ó wá sáṣe wù náà ni àbí aṣọ tó yẹ pé òdélẹ̀ kò dókè bóyá sọ́ọ̀tì ni kàlọ́ àpè ni àbí kìnnìmí ní àwọn mínísíkẹ̀ẹ́sì mọ́sálásí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bismillah. naam alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa ala alihi wa asahabihi wa mawala ama ba'd. adapa fún ọlọ́wọ́lọ́ subhanahu wa ta'ala àti ọlọ́wọ́lọ́ àkùrọ̀ kí á ti jẹ́fà nábi sallallahu alayhi wa alihi wa sallama ìkẹ́ ọlọ́wọ́ bá ti gẹ́rẹ̀ ọmọ gbọ́ àwọn ará ilé ànábì àti gbọ́ àwọn tí ó fi gẹ́gẹ́ bí ohun tó ní wọ́n ṣe pẹ̀lú kẹyàmù Ramadan èyí tí a ń bá lọ síwájú tẹ́lẹ̀ àrùkùnrin tó ní wọ́n ṣe pẹ̀lú pé ìmáàmù tí wọ́n bá wà ní àwájú báwo ni àwọn kẹrọ tí ọmọ kà àti àyà síbẹ̀ láwọn jó ní bọ̀ ọkàn níbi káàkà tó ń sá kàmọ díẹ̀ sí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa kọ̀m̀pílẹ̀ àwọn ìmáàmù jù lásìkò inú ìrún ásámù yìí hmm. a rí pé káàkà kẹrọ àtó níwọ̀nba tàbí a bá gbé tọ́sí nínú sunna nabi sallallahu alaihi wa alihi wa sallam ni níbi ìkírun asámú pàápàá jùlọ àwọn àrùn òru nínú ramadan ìrun ramadan ni pàápàá jùlọ ìrun òru nínú ramadan ìrun tí ó ní wọ́n ṣe pẹ̀lú ìfarabalẹ̀ ni àrẹ̀kọ́kọ́ tí wọ́n ń pè náà ní tarawih ní ìlọ́gbàwá wọ́n sì pé tarawih ni àní yọmọ tó máa pé nǹkan tó yẹn ìlànà àwọn ẹni síwájú ni pé tí bá ti kíráka mẹ́rin ó sẹ̀mí bá ti kíráka mẹ́rin ó sẹ̀mí torí pé iṣẹ́ ńláńlá òun náà ní bẹ níbi ìran yìí ìwà ṣe pẹ̀lú àìsí pẹ̀lú irú àwọn nǹkan yìí nìyí wọ́n bá ti fi ń pẹ́ta rọ̀ wé àìpọ̀ yóò wá ní ìdíkẹ́ sí ìmáàmù náà ní kó ka kẹ̀rọ àti yóò na ṣe díẹ̀ àríkò níbi àdìsí Huzaifa radiyallahu ta'ala ní kó wọn àti gbọ́n kẹrì pẹ̀lú wa alihi wa sallam lórí ìjọ kan àwọn pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam anabi bẹ̀rẹ̀ suratul Baqara lẹ́yìn bàbá rẹ̀ òun ló sọ́tọ́ ní láti ka àyà ọgọ́rùn-ún níbi sọ́tọ̀ ìbákọ́rọ̀ ànábì òórùkú rẹ̀ ànábì ka àyà ọgọ́rùn-ún ànábì èso tẹ̀síwájú gbà lọ́sàn níbi ka àyà ọgọ́rùn-ún méjì lórúkú gbà wọn ànábì tó ka àyà ọgọ́rùn-ún méjì ànábì èso òórùkú mọ́ wọn ànábì èso tẹ̀síwájú àwọn tó kúrò dá àyípa níbi ka sọ́tọ̀ ìbákọ́rọ̀ sani bi raka yìí nìyẹn ànábì sallallahu alaihi wa alihi wa sallama ànábì tó ka sọ́tọ̀ ìbákọ́rọ̀ tán ànábì ọmọ tó rò kó àní lórí lákẹyọ kan sókéré lẹ́yìn sọ́tọ̀ fatiha sọ́tọ̀ ìbákọ́rọ̀ lẹ́yìn gbẹ̀yìn àníbà tó sọ́tún nìsá ẹ máa tètè síbẹ̀ àwọn ojú kọjá pé kó tún máa rò pé bàtọ́ náà bá ní o tó yá náà nù bá ní o tó bẹ̀rẹ̀ sọ́tún nìsá ọ̀nà nígbà tó kan sọ́tún nìsá látòkè délẹ̀ hmm. ànígbà tó rò kú bí adébẹ̀ tó bẹ̀rẹ̀ sọ́rọ́ tó àní Ali Imran hmm. lórí lákẹyọ kan hmm. títí lórí pé àwọn ní àní àní torí pé ẹkún wo àní kánibà lórí gbó kó fà náà bí sílẹ̀ tó wá jòkó wọn kà kú pé lóòótọ́ ọ̀dà rí àlejò ti máa sọ wọn pé àfàtánù àǹtàlẹ́ ti gbé àdéjọ gbọ́ wá háwọn hmm. tí màmú ní ti fa kẹ́gbọ́n níwọ̀n bá bí a kò tí ké two pages three pages àwọn màmú mi ti máa kẹ́gbọ́n sí pé àfàtánù àǹtàlẹ́ àmọ́ ààrẹ sọ fẹ́ kó fìtí nàbáwò yẹn ní àdékẹ́lẹ́ kan ní wọn fà níbi ló ké irú yẹn títí wà sí ajẹ́ pé àmọ́ kà tí ó gùn níbi ìrún àní ìtàrọ̀wé ìwà ìpínlẹ̀ lásìmọ̀ ní káwá ké tó báwọn náà fi tíyá agbára ọba ká báwọn hmm. ṣùgbọ́n kọ́tà pé àgbìyànjú kárí pé àgbìyànjú bẹ́ẹ̀ tẹ̀júwe àwọn akéré àyẹ̀yàn Ramadan tó parí o afẹ́ ka Al-Qur'an kan láti fún ìrun asámú wa bí àwọn ka jésù kọ̀ọ̀kan làwọn kà ní orúkọ kan nfẹ àní jésù kọ̀ọ̀kan bíi tútù àná fèjì sílámù kan ní rákàyè kọ̀ọ̀kan yẹn hmm. nígbà tó rù yẹn ò Hmm. bẹ́ẹ̀ lápẹjọ àwọn dídí àwọn àgbàlagbà kọ̀ọ̀kan bí méjì mẹ́ta láàrin wa àwọn láǹfààní àti jòkó àgbègbè àwọn jòkó orí sáà ni àti nǹkan míì hmm. ìjòkó orí sáà báwọn nǹkan míì ni yóò jẹ́ kó rọrùn fún àwọn láti kó lè bá wa kí tí òbí jẹ́ tó rí èèyàn ká àbíyàn méjì òun láti wá ní rí ọ̀pọ̀lọpọ̀ tí àtàṣe òbí ọ̀nà àbáyọ fáwọn náà hmm. wọ́n táwọn sì gbàlọ́dà pé àjọ kí náà ni máa tó rú àwọn nǹkan báyìí máa tó rú àwọn nǹkan rọ́pọ̀ ni bọ̀kọ́ jẹ́ pé bóyá àtàgbà mi ọ̀lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sásọ́ jẹ́ tí ọ̀pọ̀ àwọn tí wọ́n lè kà á tára wọn kò fáàbù ń bẹ́ẹ̀ tẹ́pá àwọn ọ̀dọ́ ti lápọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ti àmọ́ níjẹ̀ pẹ̀tọ̀ kan náà lọ́wọ́ táwọn láti tó yóò náà látún ló tó ń ṣe náà torí kò sí tó gbọdọ̀ ṣùgbọ́n tábà tó lágbára àti tó ṣe jù bẹ́ẹ̀ lọ tó fẹ́ ń lóore fún wa náà ni o mo tó fẹ́ ń lóore ni. àyíkú pàtàkì àwọn ìṣẹ̀lẹ̀ ìbò wa láwọn tó jẹ wípé àwọn amáfọgbà àti náà ni wọ́n mọ̀ kájú alákàyọ̀ kọ̀ọ̀kan àwọn méjì ẹ̀ ní àwọn tó pé sọ́wọ́ mẹ́wàá tó gbẹ̀yìn láti jẹ́ alámpá ọ̀kẹ́yìn ìgbà àwọn ọ̀fẹ́ kàwé jojúmọ́ òun náà nínú ìpínlẹ̀ yìí ká tó kà lẹ́yìn ká mọ̀ lẹ́jẹ̀ tó ní dúró lámà kàrọ̀ náà àgbẹ̀sọ̀ yọ́sẹ̀ torípa àti fẹ́ sọ ọ́ di bí àkébíyá ìpìlẹ̀ kanu àwọn ọmọ kéèké tí bá bá báwọn tó kéde bá a ti máa kinu tí èyí jẹ́ pé ẹ̀rí wà lórí ẹ̀ èyí òun ni onídìí fi hàn sọ́ra fún. ṣé oní àlámtàrà kí bá. bẹ́ẹ̀ ni ìgbé rúkà kílẹ̀ sí tọ́jú wa lẹ́nu láti àlámtàrà kí bá ti ní. ní nọ́ọ̀sì náà fi kí oṣù kọ̀ọ̀kẹ́ fọ́ra kàkà oṣù àti dídọ́kẹ̀ jìlẹ̀ bí olùkẹ́ wọn àti dídọ́kẹ̀ sára yóò ti wá dúró rẹ̀ mú kí ayélujára kírun àwọn afámú bá a ti máa kà

káfí kí ni kárí pé bí kòránì kan àparí tàbá rí pé ah àmúnùmọ́là ni o tàbí tó jẹ́ sí pé ìyẹn ṣẹ̀fẹ́ ni níbi àmọ̀ ta ni wọ́n bí ń kírun tẹ́lẹ̀ alága ọjọ́ àwọn gbígbọ̀ tẹ́lẹ̀ tọkà á gbé ọmọ ká péjì mẹ́ta lórí wákàtà fún wọn ẹgbẹ́ yóò lágbára díẹ̀ yóò mọ̀ mú díẹ̀ díẹ̀ kódà wọ́n yẹ pé bóyá péèjì kan máa fi ké rákà méjì náà ìyẹn ọ̀rọ̀ ìbílẹ̀ rẹ̀ jẹ́ ẹ̀ẹ́dẹ́ yọ̀mọ̀ ọmọ ọ̀la èyí ò bẹ̀rẹ̀ ọkọ̀ pariwo náà ṣùgbọ́n yóò kọ́ máa tọ́ aláki máa tẹ́ lójú kòkòrò nígbà rẹ̀ pé láti máa sàádé àwọn kan bẹ tọ́jú pé tọ́ba rẹ̀ wọ́n gan wọ́n tún mú pọ̀ pọ̀ wọ́n tún fi tẹ́ra. kó bàbá mọ́ ṣubú lórí ìwà ìgbìtẹ̀ pé tẹ́ máa ń lu àlàáfíà yẹn dé. àlàáfíà yìí tẹ́lẹ̀ ní ọba wa lò ti di tọ́ lọ́hùn ibi tí òwúlò náà ìdọ̀pọ̀lọpọ̀ máa ń lò sí. ẹlòmíì ìjọba ń kébò sí pé ìbámu ọdún pẹ́jù tẹ́ máa ká jọba kẹwọ́ sábà yìí mm. wọ́n wà dúró lẹ́nu mọ́fíláṣí tí wọ́n rojọ́ wọ́n mm. ìlú wákàtí kan. wọ́n ìlú wákàtí kan. ẹ̀yin ọlọ́run kó bá àṣàánú àwọn ìmọ̀mù náà wọ́n gbọ́dọ̀ mọ kíyèsí ẹ̀sìnjẹ́ pé tó wá jẹ́ sí pé tọ àwọn àgbàlagbà bíi pé wọn ojú méjì mẹ́ta náà lọ tí ó bá ti ṣe àlàáfíà tó àbí tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú dídó tí dídó bá fẹ́ lágbára mọ́ kí wọ́n jòkó lẹ̀ torí pé wọ́n fílà tẹ́lẹ̀ gan-an tí ìṣàkóso èèyàn yẹn lè kí ní jòkó wọ́n kàn gba ìdajì ládàlì tó bẹ́ẹ̀ sì kan máa ṣe ń kọ́ mm-hmm. ọgbà tó tó wá jòkó tó wá ní láwájú mm-hmm. pẹ̀lú ògbólóhùn nítorí ẹ̀ ká gbìyànjú ọlọ́run bá fọmọ ẹgbẹ́ ọlọ́run fún wa ẹ̀mí náà ni ẹ̀mí ni wàlẹ́ ẹ̀mí ọkàn ni ọkàn gbẹgbẹ lórí ọkàn lẹ́ni kákọ́ bá ṣe kálárì mi ni tọ́tọ̀ bá ti da àrọ́dà ọ̀kẹ́ ẹ̀mí àìní kan ṣe òun ni máa ń fa hmm. gbogbo ẹ̀ tí ẹ̀mọ́ ibi ṣe bẹ́ẹ̀ ṣé kàbọ̀zak albadiri àbíkọ̀ nígbà jìnnà ṣe lówó tó rẹ̀ nìkan wọ́n ní ẹsẹ̀ kan lóní pé ẹ̀mí gígé lórí tọ́ka bá ti ṣe aróṣe yíò ní káà náà kà ní ẹ̀mí rẹ̀ hmm. láti gbogbo tó ṣe wàhálà tó lọ yìí tó jẹ́ àwọn láti mọ́ tó lọ yìí kó láyé sí ìdí ẹ̀rẹ̀ ìdí sí hmm. yíò ní hmm. lọ ó ti lọ ọ̀sábàtà lè ajẹ́rẹ̀ insha Allah máa pẹ̀lú máa fọkà sí náà tó bá wájẹ wípé bẹ́yà àwọn tàbí fẹ́ kí ọkọ̀ àníjì hmm. àti pé káàkà gùn ni tó tó rárí pé gbogbo ara ní agbára wá gbé hmm. ṣùgbọ́n bẹ́yà màmú wa wá sí ìhà dáadáa bá rẹ̀ tí wọ́n hmm. ha fẹ́ pé ṣùgbọ́n àti yí ìrìn gbé kan lọ́wọ́ àbẹ́yìn olè gbé kan lọ́wọ́ báwọn bí nígbà pé ìyẹn olè gbé kan lọ́wọ́ àti tòṣìṣọ́ láti fi kí ọ̀run asámú bí àwọn kẹyàmọ̀ Ramadan yẹn àyàn láǹfààní àti lè gbé Kùránì lọ́wọ́. A rí pé ní ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n ní ọmọ ọ̀dọ̀ kan tí wọ́n ń pè ní Zakwan àní òun máa jẹ ìmáàmù òun ní máa ṣe ìmáàmù fún yàrá Aisha ní mo wá kà Al-Qur'ani rẹ̀ dání inú ẹ̀lmọ́fà àní tó gbé kọ́ra lọ́wọ́ láti máa fi mm. kà ní. Mm. lábẹ́ bí iná ni àwọn míì lọ́sẹ̀ kí ni máa gbé kọ́ra lọ́wọ́ ni mm. wọ́n wà máa gan-an tó fẹ́ kó fẹ́ kó àwọn kúkú wò ni wọ́n wá ní sọ àwọn àkàmù ó kẹta mọ̀ ká lọ wúrúwúrúwúrúwúrúwúrú náà fi ká gbìyànjú látàbí ẹ̀ka àwọn ìmáàmù náà tó jẹ́ pé bóyá ha náà ni kéèkà jẹ́ pé ìdáhùn wo ni wọ́n ní àkà nínú ẹ̀ náà ká farabalẹ̀ ká kà kí ọgbà àwọn ará àti ìyẹn yanjú dáadáa kẹrọ átàní mọ̀jọ wọ́dà kíkẹ́ ra wa ní àní ẹ̀kọ́ olùkọ́ bí dunu. yóò bí tàdá dóró tó sì bí dọ̀rọ̀ náà ọba sínú ẹ̀mí wa táwọn ọmọ kí ni tó máa tó wọn kà lọ yìí àti lórúkọ kò lọ́pàá mí náà nì ìtàfẹ́ hmm. kàyẹ̀ gẹ̀ẹ́ni wọ́n ní wà fún òun fòkọ́ sí wọ́n láti fẹ́ kàtán láti fẹ́ kàtán láti fẹ́ kàtán láti fẹ́ kàtán kọ́ ni a gbà lérò wọ́n láti kàá dáa wọn lọ́ pàtàkì jù hmm. ẹgbẹ́ àtọ́nà bó ìfà onílé ẹ̀dùlú àkùn àyíkún àfàànù àmàlà ọ̀sọ̀ pé àkìsàrò àmàlà ni tàlẹ́ntí ó sì jẹ́ dáa ni kí a tó bí ẹni tó ti jẹ́ ọkọ̀ jùlọ ọkọ̀ jùlọ hmm, ìjọ da àwọn ni kí a gbìyànjú wo ló ti da hmm. ọ̀tọ́ lọ́nà wa ni ó da tó bá tó máa pọ̀ díẹ̀ hmm. ayé sáà máa ràn kan ẹ̀sà tí ó pọ̀ báwọn náà nínú àkẹ́bẹ́yà àníyàn tó jẹ́ ìmáàmù wọn lè gbé kùránì lọ́wọ́ nígbà tí ẹni tó ha díẹ̀ bẹ́ẹ̀ ọjà òun ló bá tó ń tẹ́kì mẹ́ga ọjà òsì ìdìnnà dáadáa àtẹni tí ó ti ha náà ó lè gbé dání tí mo ń gbàgbé kan dání nù màmú ń ká bíi màmú tó ha hmm. tó ẹjọ́ ẹjọ́ bíi ẹjọ́ mọ́ nìyà àní ìyàbúrò rẹ̀ ni kọ́lá nígbà ní ìyẹn tí ẹ̀fọ́ kàṣípọ̀ olùsẹ̀ mistake olùsẹ̀ mistake kan bẹ́ẹ̀ jáde ara ṣẹ̀yọ̀ kan kí wọ́n fò kí wọ́n ṣe ń wá pẹ̀lú fáà àtàwọn nǹkan mẹ́kọ̀ọ́ kan ọ̀gá bí akáwọn kan wá gbé kan lọ́wọ́ lẹ́yìn ìdí ẹnìkan àbíyàn méjì kí ni wọ́n máa ṣe mistake o wọ́n lè máa correct ìmáàmù níbi eré yẹn wọ́n tó burú yẹn kò ṣe tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àmọ́ sáfì ní ìwé tí mo máa dín kíláyì gbogbo ifon bí ìdá kan náà dá méjì jẹ̀má ni wọ́n fẹ́ gbé ní kọrin lọ́wọ́ tí wọ́n máa fi ń ta bẹ́ à bí màmú ṣe ń ké lọ àti ń tẹ̀lé mọ́ bí wọ́n ṣe ń gbọ́dọ̀ pé eléyìí ò nínú sọ́nà ọ̀dọ̀ títí. àwọn tí wọ́n kà lè máa wo pé tí wọ́n bá ṣe mistake lè kan àwọn ìwé fún lè wọ́n fẹ́ gbé yàní ìwé bóyá wájú láwọn ìwé ní bóyá ìta fẹ́ fẹ́kẹ̀ láwọn ìwé ní kò ní jẹ́ kí ẹni òṣèré dé nígbà tí a bá ti gbé síwájú àpẹẹrẹ àrùn pé àti ọjọ́ ìlọ́wọ́ náà ni àtúgbò àwọn fẹ́ẹ́ tó bẹ̀rẹ̀ lórí àdí ànírísè kan àbí kejì fún tó ìmọ̀ ọ̀nà ṣe àdéhùnṣe ọkà ní pásítọ̀ nínú àwọn àbájọ gbé dání ayé tó lóṣèṣe wọn ìmọ̀ nìyẹn gbé dání ọkọ̀ mẹ́jẹ pé kí ni wọ́n tún pè dáadáa ṣé kóńgà kan gbé dání ṣé kò ní bẹ́tà báwọn. tí kíkẹ́ tí hàn wá sí ìmọ̀ mú mo fi gbé lọ láti máa tún ṣe. ẹnu eh, ìgbà míì nbẹ tó wájẹ pé bí a máa mú ìgbà kékeré àrẹ báyìí tí mo bá ti gbé dání ayé tí bá ń mú ìrìn kò gbé dání ma. bẹ̀rù máa mọ̀ tí a sọ pé alihamudulilayi ọha fẹ́ẹ́ fún ọha ṣùgbọ́n pé mi fẹ́ẹ́ kan àdékejì gẹ́gẹ́ bí ìjọba nìyẹn tí èmi wà ń. ẹni tó wá kúrò á nìyẹn. jẹ̀fọ́ ìmáàmù mm. yẹn tí a kúrò àwọn àti fẹ́ jábàlì wọn mọ̀hé àjọpá ní jẹ́jẹ́ ìgbìlá nínú ayé ló jẹ́ kútó láti alhamdulillah àti pé àwùjọ wa náà ti tún yàtọ̀ sórí nǹkan yẹn sìn náà kó náà ti ká máa rí mm. àwọn ọmọ kéékèèké àwọn shabab alhamdulillah mm. tí kí har quran yẹn ti ti ń tó ń dọ̀la ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ẹ́ fẹ́ẹ́ mẹ́ta àwọn ìjọba ọmọ kéwú nìsín ó kéwú jábọ̀ rí yẹn lọ́wọ́ kẹ́mi tó tún fò ká tó bọ́ síbi ìlò kí á sá mú obìnrin tí ọmọ èkì ń gbàgbà ọmọ èkì ń tí á kùrá nì sọ ọmọ èkì náà lè ṣe ìmọ̀ọ́mù fún yàn òkè ní ìkẹ́ máa lè sí ẹ̀ náà kó papọ̀ mẹ́rin ó kí á sá mú fún yàn kó sì mọ́ọ́mù. ayé pàtà tí ń gbàgbà àjẹrò nígbà tó bá jẹ pé àwùjọ gẹ́gẹ́ bá ṣe mọ̀ tẹ́lẹ̀ náà ni wípé àní àwọn ẹ̀yìn náà lákùnrin ọmọdé òun yóò tẹ̀ tó jẹ́ ọmọdé mẹ́rin lọ ìṣòro ọmọdé náà ní ìṣòro ìṣòro gẹ́ni pé kó ẹ tabaro en tó bàlágà tó ń ha Qur'an dada hmm. tabaro mo kiki tó na láti en tó bàlágà oni kódà kó bá te ju bóyá hebu ti ọmọ tí ó ti bàlágà yẹn ó dúró dáadáa ju ti ẹni tí dàgbà tó ti bàlágà tó dàgbà lọ ẹni tí bàlágà tó ti dàgbà wọn láti síwájú káwọn yìí wọn dún lẹ́yìn nǹkan máa bá tó tó ìgbìmọ̀ tó ṣe lákùjọ rẹ̀ lákùjọ rẹ̀ kàtó àti tó máa kọ́ wọn ní àwọn àrùn tiwọn lọ́kàwọ́ àní ó jẹ́ ọmọ kékeré òun ni ó sì ha láàrin wa mm. Mm. àwọn náà tó bá jẹ́ bí òórùn òun náà wá fèl bí ooru ti òun wá fámú náà pé àlètì síwájú ẹgbẹ́ bí jẹ́ ìyẹn ní sílẹ̀ mm. ìyẹn ní sílẹ̀ agbọ́dọ̀ àníbi sallallahu alaihi wasallam nígbà tó náà wọn sàhábà àgbà ní ìbátan ní sọ fún wa pé ẹni tí ó jẹ́ ìmọ̀ fáwọn yẹn aqra'uhum li kitabillah ẹni tí ọmọ kùránì kàdàdà ni àní àti لكن لا مين يعني فقه كان بفهم مالك كلام على الناس يقول لك اقراهم يعني افقههم كده مجرد القراءه عشان ان ده لا بويه في جنون واني او تعالى يعني في awari pé àwọn kan lọ́jọ́ gbàgbé wẹ́sìn dáadáa tó kéwú ṣùgbọ́n kíra àti àdéhìká àti ẹ̀kọ́ ha tó àwọn ọmọ kankan àwọn kan lẹ́gẹ́ ìkíra àwọn àti àtúgbà wọn ní àníwọ̀n kan hapa lásán rí àtúnṣe àti èyí tó jágbé lẹ́gbẹ̀ẹ́ wẹ́sìn látàrí síwájú torí kó tó láti lọ́dọ̀ bá àwọn nǹkan ẹ̀kọ́ ọmọ tí ó ní di fẹ́kẹ́ ó ní dàgbérí mbẹ́ hmm. lọ́sẹ̀ tó gbéra gbéyìn náà mọ̀ tẹ̀síwájú mbẹ́ ṣùgbọ́n ní irú bí àwọn ààyè tó yẹ kó bá jẹ́ pé ààrẹ tó hà tọ̀ àwọn alágbèjọ́ wà lẹ́yìn ìrìnà ṣàtúnṣe àwọn ọmọ yẹn pàápàá jùlọ tí ìbá ti dàgbà àgbà sẹ́ni mọ́ máa gbé kíkà àwọn ìtumá pẹ̀sán kà àti àwọn ọmọ kéèké wọn lè kà á hmm. ọmọ a lè tó ti wà mọ́ máyèz àní ó ti wọ́ sínú tẹ̀míyèz àní ẹni tí ó ti dá ọ̀tún náà tó sí tí òní máa ṣe lórí ọ̀ràn hmm. bí ọmọ ọdún mẹ́jọ sókè àmì ìtura bí ọmọ ọdún méje ṣùgbọ́n gbàgbé ní máa ń dìtẹ́ jù lórí ọmọ sọ́ma hmm. ọmọ mi làwọn ọdún ọmọ ọdún méje lóòótọ́ sí ẹsẹ̀ ìṣòro pé kò sí ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn-ún ní ìkọ́ni pé sínú sọ̀bí yìí ṣe é di ọ̀dàbí ọmọ ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án lẹ́hìn ìgbà wọn ni lẹ́yìn náà tó wá ní sọ́tọ̀ mọ̀ bá tó wá sí láǹpẹ̀lá ní ó ti jẹ́kọ́ ọmọ tí ẹ̀sẹ̀ tó dùn la àtọ́wọ́ hmm. ní láti kéré ó ti mú bẹ́sẹ̀ dáadáa. ọmọ ọdún méje mi mẹ́rọ ẹ pé yọ́tọ̀ gan-an. kò ní tábà kò ní tábà sábà lọ kẹrẹ. nígbà wọn tó bá fẹsẹ̀ sábà láwọn tó láti síwájú fún ọ. àbí kò ní pé ìtọ́jú ìtajú lára kò ní bìkítà. kò ní lọ́wọ́lọ́wọ́ gbé kúrò lórí ìdìkú ló forí kẹlẹ̀ oníṣẹ́ dáadáa tó ẹgbẹ́ tó bá ti rí àwọn èèyàn kọlá àgbà gbọ́dọ̀ sọ pé òun ọmọ tó ṣe dùn náà tó sì ní jẹ́ sí tá a ti tún wá kọ́ ọ àníṣe tó gbẹ̀kọ́ pẹ̀lú pé bò láti kírun pé tó mú àwọn nǹkan yìí náà tó tó bá tí àwọn nǹkan yìí bá pèsè ra báwọn nígbà tó rú ẹ̀ náà lè bọ́ síwájú kọjá Ramadan pẹ̀lú orú àwọn ìrún ásámú àtàwọn tó bá jọba wọn ó kù tó bèèrè ní ya ìṣẹ́jú méjì. ìfẹ́ ní nìkan ló bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ bíi tí bá ń gbajúmọ̀ tẹ́lẹ̀ ìbá kẹ́bí asúgbó bẹ̀rẹ̀ kírun nínú lọ́lá dùn ní àbíkó kírun nínú mọ́sálásí àti nínú àwọn tó jẹ́rùn àwọ̀ yìí pàápàá jùlọ alẹ́ wọ́n sọ fún wa pé ìpìlẹ̀ náà ní tọ́sọ́nà bá ní ọ̀rọ̀ ọ̀rùn káwọn obìnrin náà lọ mọ́sálásí lọ kí tí wọ́n kí nílé bá ń kó mú bá kiri ajá nílé àbí tí ó sì àyẹ̀ntàn àti tó máa dúró nílé kiri ajá pẹ̀lú mọ́sálásí àwọn àdúrà àfàdàn sọ pé òun kó kí nílé kọ́ lọ́lọ́ gẹ́gẹ́ bí obìnrin lọ́pọ̀lọpọ̀ hmm. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ní àná tó sọ pé kọ́ lọ mọ́sáàsì lólóore tó pé àní yóò jọ ti tẹ̀lé ìmáàmù lẹ́yìn náà tó ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ míì àwọn àlùgbẹ́lì ẹ̀sìn mìíràn tó lè wá nínú mọ́sálásí tó jẹ́ pé kò lè wá nílé tó bá kó bá ti lé pàápàá jùlọ lẹ́yìn tó pọ̀pọ̀lọpọ̀ wọn ò lè kí bí wọ́n ti máa kí nínú mọ́sálásí hmm. pẹ̀lú ìwọ̀n mi náà tó ti ń dá kí wọ́n wá mọ́sálásí láti wá kí wọn yóò kẹjọ pé ìlú mọ́sálásí òfin láti lọ fi kí ọ̀rọ̀ ní àyìn ó láwọn mọ́jàmú tí ó dè é wọn láwọn mọ́jàmú tó dẹjọ́ bá sí màgá ní ẹgbẹ́ bí tìrẹ gbogbo òun náà ni pàápàá nígbà tó yẹ pé ìtọ́jú ẹ̀rọ ọ̀rọ̀ ìyànjá kóbìnrin ó kí ilé nífẹ̀ẹ́ lọ́lá jùlọ ayé pé ìtọ́jú ẹnẹ́fìlà náà kó kí ilé nífẹ̀ẹ́ jùlọ tẹ́bà ti rí kí dáadáa hmm. fọ̀ ṣùgbọ́n ó wá lílo àbíèrè lọ ni ohun tí ọ̀rọ̀ kàn dá lórí àmọ́ kó lè lọ hmm. táwọn mọ́jàmú tí ó lè mú obìnrin jáde bá tó ṣe náà tó tẹ́lá ṣòbìnrin tó bá jáde ńlẹ́ gẹ́gẹ́ bíi pé gbogbo àti obìnrin tó fẹ́ jáde ńlẹ́ o hmm. ọgbọ̀rọ̀ mọ́ra ní mọ́ra bí ìsìlámù ti pa ní àfẹ́ bí o sàmì ìsọpẹ́ láti wọn náà bẹ́kọ̀ wọ jìlìbáàbù rẹ̀ látòkè délẹ̀ hmm. jìlìbáàbù rẹ̀ ní ìdènà ní àlèhìnà ní ìjẹ̀lẹ̀ àdìdìhìn ẹgbẹ́ bí àtàlọ́ bọ̀lọ́ subhanahu wa ta'ala hmm. àti pé èyí tó bò láti ọkọ̀ fa irú rẹ̀ yányá délẹ̀ hmm. ìgbà mí bẹ ayé bí àwọn tí ẹ̀kọ́ mẹsàn síwájú wọn lápẹ ju bóyá tí ọkàn lọ tó ẹ pé àti ṣòkòtò àbí bá kírun aṣọ tí ó wọ̀ ọgbọ̀rọ̀ bu gbogbo ara yányá lẹ́yìn ojú àti ọ̀rọ̀ wọn tó bá wà níbi tí ẹnìkankan ní ti máa rí yẹn tí ó bá yìí máa bójú tẹ́lẹ̀ náà hmm. wọ̀sùn kíláàsì ó wá kírun ọwọ́ rẹ̀ wá hàn ìgbọ́n àbí apá yọlẹ̀ àbọ̀ yọlẹ̀ hmm. àbí ojúgun yọlẹ̀ kódà kẹsẹ̀ yọlẹ̀ àbí inú àwọn nǹkan tó burú ni pé fòlùbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin nìsí ni pẹ̀lú tí gbogbo ara wọn máa hàn hmm. eléyìí wọn láti ẹgbẹ́ àti èrè kọjá àwọn ọ̀ràn yàn ìkànnì pa àwọn olùmọ̀ ni pé ojúgun yẹlẹ̀ ọwọ́ yẹlẹ̀ ọrùn yẹlẹ̀ ògùnmọ̀ ní ọ̀nà mọ̀ ni. ọ̀yà wẹ́rẹ̀ yìí tẹ́ sọ yìí àti pé náà ẹ̀ta wàyé pé àwẹ̀ máa ń bí ìpáyọ̀ náà bá sí yẹn lọ́kàn bí alátàrí eléyìí náà àwọn obìnrin lè ìbẹ̀rẹ̀ náà bọ́ wọ̀ fún lọ́kàn yóò kéde ti lọ lọ́jà àbùtí mọ̀ sí kéde bó sì lè wọ́ jáde ìbọn mọ̀ sí kéde àwọn mímú ìjà àbùtọ́ mọ̀ sí kéde yọ balẹ̀ dáadáa ojú rẹ̀ àtọwọ́ nìkan ní ọ̀rọ̀ ilẹ̀ ọwọ́ yìí ti pé

Hello. Aleykum salaam. Aleykum salaam. Àmín. Ọmọ àti ọmọ ẹlẹ́kẹ́ láti kàkàtì. Ẹlọ́gbà. Kẹ́bẹ̀ yìí. A ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹni? Náà. Lókè. Ọya. Àgbọ̀ bẹ̀rẹ̀ yìí. Kẹba ní ìbéèrè kan àbí kèbì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni. Hello. Wa alaikum salam. Wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Ismail Takuri. Ẹ̀rọ̀gbà. Láti ṣe títí láti oṣù Àbútọ́jà. Ẹ̀rọ̀gbà. Kí ló bẹ̀rẹ̀? Ẹkú ètò. Ọ̀nà. Àlọ́ òṣèjì làbáyé lọ́jà rẹ̀ láti wà mọ́mọ́ àjọ lọ. Wọ́n ní kíkí náà ní ìjẹ́lákùn lọ fáìlà. A gba ìpè kan sí pé Tòlásìkò ti lọ 000 31 5012 56. Now, hello. Hello? Hello? That's what you use. Ibi tọ́lọ̀ ní àádìbádé adúpẹ́ fún àwọn ṣíkòwà Abdurrafi Abidullah, ọlọ́nkọba ṣẹlẹ̀ sọ̀rọ̀. Ah, Inṣàlá títí di ọ̀la tí a tún máa pàdé lérí ìpìlẹ̀ náà dédé agogo méjìlá sí méjìlá rọ̀. Ni àti ṣíkòwà Abdurrafi Abidullah ń máa fi Subhanakallahumma wa bihamdik, أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الإسلام على خمس خمسة أركان في سين صوم وقدرة وزكاة حج والشهادات وحاج البيت من استطاع إليه سبيلا شهادة